àmọ̀tẹ́kùn ti mú kórede mílò mílíìkì àti káàdì ìpè ló jí lọ́ṣogbo ọwọ́ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ti tẹ àwọn ọmọdékùnrin méjì kan samuel adamu kórede àti adam oyinlọlá teslim lórí ẹ̀sùn olè jíjà ọmọ ọdún mẹ́tàlá ní kórede nígbà tí teslim jẹ́ ọmọ ọdún mọ́kànlá péré ṣọ́ọ̀bù kan lágbègbè aṣúbíaró nílùú òṣogbo ìpínlẹ̀ ọ̀ṣun làwọn ọmọdékùnrin yìí já ilẹ̀kùn ẹ̀ wọ́n sì kó àwọn ohun tẹnu ń jẹ bíi mílò mílíìkì ọṣẹ ìfọṣọ ọṣẹ ìwẹ̀ ṣúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà làwọn ọmọ yìí tún kó ọ̀pọ̀lọpọ̀ káàdì ìpè tí wọ́n bá nínú ṣọ́ọ̀bù náà àti owó bí wọ́n ṣe parí iṣẹ́ burúkú yìí ni wọ́n lọ sápamọ́ síbì kan ibẹ̀ sì ni wọ́n wà tí àwọn ará àdúgbò fi lọ fọ̀rọ̀ náà tó àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn létí tí wọ́n sì padà mú àwọn méjèèjì gẹ́gẹ́ bí adarí ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn lọ́sùn ajagun fẹ̀yìntì bashir adéwìnbí ṣe sọ àwọn ọmọ yìí ti jẹ́wọ́ nínú ìwádìí pé lóòótọ́ làwọn hùwà ìdá náà adéwìnbí ni àwọn yóò fa àwọn ọmọ yìí láwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìtẹ̀síwájú ìwádìí lẹ́yìn èyí ni wọn yóò pinnu láti fojú wọn balẹ̀-ẹjọ́ Florence Babasola ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online